الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله سبحانه وتعالى Allah subhanahu wa ta'ala ọba tó jí wa sáyé jí wa sáyé láàárọ̀ yìí jí kálukú sáyé ẹ̀ tó tó yọ̀ǹda fún èmi àti ẹ̀yin láti kírun tààrọ̀ yìí ní jama àbí Allah subhanahu kó gba ẹ̀rùn náà ní ìbáadà fún wa o kó mọ́ ṣe ní àkímọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jẹ́ ká kí láyé láàyè wa ó sì ṣe ní tẹ̀wọ́gbà àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù zolẹ̀ hijja èyí tí <clears throat> a wà nínú rẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ abẹ́ Allah subhanahu wa ta'ala àwọn ẹ̀san olóore bàtàbàtà oníkọ́ ní ọjọ́ kẹfà báyìí bẹ́ẹ̀ni sixth of the hijja òní ni ọjọ́ kẹfà ń bẹ níṣe sátidé ọlá ní ọjọ́ keje ọjọ́ monday òní ọjọ́ kẹjọ tuesday ní ọjọ́ kẹsàn wednesday lọ́jọ́ kẹwàá ti ṣe ọjọ́ iléyá tó bá ti di ọjọ́ kẹjọ tó là ń pè ní yawmu tarwiya yaumu tarwiya ó ní ọjọ́ tí iṣẹ́ hajj tó bẹ̀rẹ̀ gangan ó ní ọjọ́ kẹjọ yẹni monday tó ń bọ̀ yìí lọ́dún ìrúbọ́ sí monday tó ń bọ̀ yìí yẹ lọ ọjọ́ kẹjọ òun ṣe hajj tó ṣe kí bẹ̀rẹ̀ gangan gbogbo àwọn alálàájì àbọ́wànú mọ́kà nínú ilé wọn níbi tí wọ́n ń gbé níbi tí wọ́n wọ̀ sí ibẹ̀ ni wọ́n ti gbé ara mi àwọn ọkùnrin aṣọ méjì tí wọ́n rán wọ́n rò kan Yorùbá tó ń lò pé wọ́n sàn ẹgbẹ́ nǹkan tààrù wọ́n tún wá dá ìkejì ji ó bụ òkè ara yẹni súnà nábíwá Muhammad sallallahu alaihi wa ìṣọba ìṣèjòyè ìṣọlọ́lá ìṣọlọ́lá ìṣolówó ìṣolòṣì tálíkà ò bá jẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo rí ó ìlú tó fi rí ó bá ti jọ́kùnrin aṣọ tó lónìí àwà sọ gbólóhùn labbaika Allahumma hajjan labbaika Allahumma hajjan labbaika Allahumma hajjan labbaika Allahumma hajjan ìtumọ̀ rẹ̀ ni pé mo jẹ́ ìpè ìpè rẹ̀ o ọba adẹ́dà mo jẹ́ pè rẹ̀ o hajjá ń fún hajji mo jẹ́ ìpè rẹ̀ fún hajji dàgbé nínú al-Qur'an Allah sọ fún ànàbí Ibrahim alayhi salam wà adìn adìn ìtumọ̀ rẹ̀ ní pé pé ìpè pé ìpè adán ìpè pípè lúùpì wo làwá wá ń pè ìran kíkí ìlànà sọ pé adán ìran pípè sí ìran kéèkè hajji iṣẹ́ adán ìran àbí ìpèpè fún iṣẹ́ hajji àwàdá ń bẹ̀ pé labbaika Allahumma hajjan mo jẹ́ ìpè rẹ̀ o Allah fún iṣẹ́ hajji wọ́n a kúrò nílé wọn báwọn tàbí ibi tí wọ́n wọ̀ sí ibi tí wọ́n wà mọ́ka wọ́n á máa lọ sí níbo Mínà àwọn ìjọba wọ́n ti ṣètò ààyè tó ń kálukú òdè sí níbàámu sí ibi tó ní kálukú ti wá kó má bàa dàrúdàpọ̀ ọlọ́run sì fún wọn létò yẹn ṣe ààyè yìí ní gbogbo wa wà gbogbo àwọn alálàájì pátápátá ààyè ni wọ́n wà ní Mínà wọn ní jáde ńbẹ̀ tó bá di àsìkò zuur wọ́n kí ìrun zuur rákà méjì wọ́n tún wá ṣe ìkọ́ọ̀mà wọ́n tún dìde wọ́n tún kí rákà àwọn tún kí àṣírí rákà méjì ìyẹn ni pé wọ́n á pè ìrun pé àsìkò tó sáà bàbá pè ní àìlà wọ́n wá ṣe gbé dúró wọ́n ní méjì wọ́n tún wá kí ìrun asàfilà tó wá ti kí sábà mọ̀ ní kí ásìrì sí tó bá ti bí àsìkò ásìrì wọ́n tún pè ìrun wọ́n tún ṣe kí ni ókè kí wá ni wọ́n ń ṣe láàyè yẹ bíkìrùlá ìrántí ọlọ́run ọ̀rọ̀ owó lọ́rọ̀ nínú táàmà ṣe yẹn ẹ̀ntọ́lọ̀ bá ní kò mọ̀ kùrán ká yóò mọ̀ kí alkùrán bẹ̀ pé kálímẹ́tù ọ̀hìyàlẹ̀ oríyà ọ̀rọ̀ ọlọ́run ọba gangan ló ṣe kí ni ló tóbi jù ẹni tí ò bá mọ̀ alkùrán ká tó bá jẹ́ pé subhanallah wa bihamdihi subhanallah ìlú màwí yóò màwí سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر يوم أكبر wọ́n ẹ̀jẹ́ alágbàrí nìkan ni tí mo ságbà lérò ní gbogbo tó ń jẹ́ ìrántí ọlọ́run a sì tún máa ń ṣàdúrà náà níbẹ̀ àwọn di zoro wọ́n pèrún wọ́n kì í zoro ibẹ̀ náà ni wọ́n ti kí magrib àti ìṣáì ìṣáì náà rákà méjì tó bá ti wá di pé ilẹ̀ máa ń jọ́ kejì wọ́n kì í sọ láti súbọ̀ ìrun alifájírí pálífájírí yọ wọ́n tó kí rákà mélòó méjì aṣọ náà ni ó wà lára kálukú àyàfà àwọn obìnrin àwọn ò ní lo aṣọ méjì yẹn jìdìbáàbò tí tí wọ́n ń lò tẹ́lẹ̀ òun náà ni wọ́n ṣe kí ni òní wọ́n máa ń lò àwọn nǹkan kan máa pààyàn lẹ́rìn ní hajj pàápàá jùlọ lọ́dọ̀ àwọn Yorùbá àwọn orílẹ̀-èdè kan náà mórí wọn náà pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ o pílẹ̀ páwọn lò jì báàbù jù wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà wa ni wọ́n ti wọ́n rán jàlá bí àdáni àti ṣòkòtò yóò wà jẹ́ white àwọn náà fẹ́ gbé ara mi white bẹ́ẹ̀ sì ni ètò lọ́lá fún wọn jù ní kẹ́mọ́ lò white torí pé gbogbo ọkùnrin pátá aṣọ funfun ni wọ́n wọ̀ kìní tẹ̀ṣbí yìí kìní kan ó ṣẹlẹ̀ tẹ́yìn bá rúbìnrin bẹ́yìn ó rò pọ́kùnrin èyí tó dáa jù fún wọn tó yẹ kí wọ́n lò ní àwọ̀ dúdú black ìdíjọ́ tí a yà hijab mọ́sọ́ọ̀tì náà tó sọ̀kalẹ̀ nǹkan tí ìyá wa Aisha radiyallahu ta'ala ani asọ nípa àwọn obìnrin àǹsọ́rí ni wípé gbogbo wọn wọ́n lo jìlìbáàbù wọn ibi tí mo fẹ́ lò gangan ni pé ó ní wọ́n dàbí ẹyẹ kan tá ń pè ní kanakana lédè Yorùbá gòrọ́ ó ní látara dúdú gbogbo wọn dúdú lọ tó náà bá fi fàyọ bẹ̀ pé áyà yẹn gbà tó sọ̀kalẹ̀ nígbà obìnrin máa ń lo jìlìbáàbù aṣọ dúdú ni àwọn obìnrin Madina fi implement ẹ̀jọ́ náà òun ló wà afdol kò túmọ̀ sí pé wọn ò lè lo kọ́lọ̀ blue so ààrẹ kìí ṣe obìnrin ò ní ara mi kankan tó fẹ́ gbé aṣọ tí ẹ̀ tó fẹ́ wọ̀ ju jẹ̀lì báàbù tó ti ń lò ní ẹ̀ ó dìbò ó di lẹ́yìn ṣubú ìyẹn a ní sùúrù di àsìkò ìṣirọ́ọ̀kì ìyẹn ni oòrùn oòrùn ìṣù oòrùn disk sun disk tó bá ti jáde tán tó jáde tán kò ṣe pé nígbà tó rùn ti ń ta ẹ̀ láì kò lè mú èèyàn lójú ìgbà yẹn lábẹ̀rẹ̀ sí lọ àwọn alálàájì wa máa lọ sí àrọ̀fà wọ́n dé àràfà kí ni wọ́n fẹ́ ṣe ń bẹ̀ wọ́n ó dúró síbẹ̀ àlùwòkúf nìyẹn ibẹ̀ gangan o ni a ń pè ní lànàbí pè ní ájì gangan ẹni tí àràfà bá bọ́ mọ́ lọ́wọ́ onítọ̀hún ò ṣe hajj ànábì ní alhajju àrọ̀fà hajj gangan làràfà ààyè kan ní o wọ́n ti máa kẹ̀ fẹ́ tó bá lè kà èdè lárúbáwá tàbí èdè òyìnbó àti èdè ní faransé wọ́n máa ń kọ́ sí àtàwọn èdè ní wọ́n sọ pé haddu àrọ̀fà àrọ̀fà limit èyí mo rí jọmọ ń kọ sí ni pé e arọ́fà ẹ̀yà mo ti ibi láràfà àyè àràfà parí sí o bí jáde lọ o inú bí ni kò dúró sí o torí pé nígbà ayé ànábì ànábì ìsọbẹ̀rẹ̀ ó sọ tàdít ó ṣe àmì tó sọ gbèdéke ibẹ̀ kọ́kù ha mọ́ọ̀kì ànábì ní èmi dúró ń bí gbogbo àràfá àyè àràfá yìí àyè dúró ni torí àìjẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn ò mọ̀ para wọn tó bá ti dàsù àràfá pé ibi táwọn bí dúró sí làwọn fẹ́ ṣe kí ni làwọn náà fẹ́ dúró sí ibi ìlú àwọn ó dúró sí ṣùgbọ́n tí wọ́n kàn fẹ́ ló ń bẹ̀ náà ṣá mo wá fẹ́ sọ láàárọ̀ ìgangan ni pé àṣẹ ìtọ́nù tọ́lọ̀nkó làwà lọ́wọ́ rẹ̀ kó dáàbò bò wá ń bẹ̀ ní kùránì ọlọ́run ọba sọ náà ní kùránì pé ká máa sáájú òun kò lọ́dọ̀ àṣetọ́ báwọn ọjọ́ ìṣíwá dáa tó kò ní bẹ́ kéèyàn ó gba ládàá yìí fún àwọn tó wà ní aj yóò fẹ́ bá ṣe ẹ̀wọ̀n yẹn jẹ́ pẹ̀lú kíkọ́ wọn ní ọgbà àlùmọ̀pá nǹkan míì tí ò sí nínú tí wọ́n ní kí wọ́n ṣe tí wọ́n fi kún tá à ń pè ní bídíà láti lè bàṣẹ wọn jẹ́ fáwọn tó wà lọ bí irú mi náta sọ ní ìsìn àti àràfá dàláìlù lẹ́lùmí olọ́mọ ké ń bẹ́ dàláìlù lẹ́ àkírọ́t síra kan tí wọ́n máa ń ọwọ́ báyìí náà máa ń mi tí ìrè tí wọ́n ti fọwọ́ kọrí ọlọ́wọ́ kan máa ti kọ́lọ̀ bíi rẹ́ẹ̀dì kìíní máa wà ń bẹ̀ wọ́n máa ń kọ́ Eh, warash náà sábà fi ń kọ́ dàlẹ́ìlù lẹ́lùmí ò lọ máa ké ní Mínà dàlẹ́ìlù lẹ́lùmí ò lọ máa ké ní àràfà ẹlòmí ìnákàlí kan ní ò lọ máa sàmbẹ̀ nǹkan tí ò ní ẹsẹ̀ ńlẹ̀ ní ṣẹ̀rẹ́ àwọn tàbí nǹkan ìṣùgbọ́n ìkàkùkà lẹ́lùmí ò lọ máa kà ń bẹ̀ ìkékùké ní òdò máa ké ó sọ pé kíra kan wà ń báyìí tí n bá sà á kìnìkan kìnìkan ní nìna ní àrùfà. pẹ̀lú ògo ọlọ́run tó bá di monday màá tún ṣàlàyé tàbí kó jẹ́ ọ̀la màá tún ṣàlàyé díẹ̀ sí ní ọjọ́ àràfà àwọn oríṣiríṣi táwọn èèyàn máa ń ṣe àbí kí n sọ ètò wá sí mi lórí sí ní maka ní àsìkò tó yẹ kí wọ́n máa bẹ lọ́hùn gangan torí pé ní àràfá ṣe àpé mo ní akizor ní minari àsinmi nígbà tó di àsìkò asri àkì ní àràfá zuri àti asri yẹn wọ́n kì papọ̀ ní adan ẹyọ kan wọ́n ṣe ìkọ́mọ̀ méjì ìkọ́mọ̀ fún Zoro. wọ́n tún dìde wọ́n ṣe ìkọ́mọ̀ fún asiri wọ́n tún kí asiri ẹ̀yìn yẹn a máa ìgbà yẹn ní intensity yóò lágbára sí ìrántí ọlọ́run ìmọ̀bẹ̀lọ́n jẹ́ mọ̀ pé àwọn èèyàn wa pàápàá Yorùbá àsìkò yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí kọrin àsìkò yẹn àwọn bẹ̀rẹ̀ sí jó pàwọn ti dà lájì àwọn àfá àfá èṣù ó ní mo mọ̀ọ́mọ̀ pé wọ́n láàfá èṣù ni o ó rí pé kò síṣẹ́ téṣù wá ṣe ń dẹ̀ nínú ìgbésí ayé ọmọ yẹn ju kó ṣì lọ́nà kó lójú ọ̀nà tààrà tọ́lọ́n bá sọ pé ẹ nǹkan lẹ́ẹ̀mẹ́ta téṣù bá mọ̀ pé yẹn bẹ̀rù ọlọ́run dáadáa yóò ní fi mẹ́rin kún kó jẹ́ méje kó fi lè sọ pé o máa ń ṣe dáadáa fún àpẹẹrẹ lẹ́yìn ìrun subhana láì mélòó la máa ń ṣe mẹ́tàlélọ́gbọ̀n alhamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n allah mẹ́tàlélọ́gbọ̀n tàbí mẹ́rìnlélọ́gbọ̀n a sì tún lè ṣe subhana láì mẹ́wàá alhamdulilayi mẹ́wàá allah akbar mẹ́wàá a lè ṣe subhana láì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five alhamdulillah twenty five aláàgbàtà àwọn tó wà ní súnà ni ó lè sọ pé máa ṣe hundred hundred subhanallah hundred alhamdulillah hundred aláàgbà hundred inú rẹ̀ wà máa dùn pé òun ṣe jù yín lọ ó fẹ́ bá ṣe ẹ̀jẹ̀ ni so nǹkan tọ́lọ̀ ní ká ṣe yẹn tó wà pẹ́ ni níbẹ̀rù ọlọ́run dáadáa ṣùgbọ́n yóò lo àìnímọ̀ rẹ̀ yẹn ignorance yóò fi sọnù kò wá nígbà ládàá kankan hundred hundred hundred hundred no ladder no ladder ló wasting of time wasting of time I understand tó bá mọ̀ pé ẹni yìí ó fẹ́ràn Quran <clears throat> ṣùgbọ́n kò ní mọ̀ ṣẹ̀tàn lè sọ wípé gbogbo ìjọ àràfátà fẹ́ mọ̀ yaná fílà tó bá ti débi ìforíbalẹ̀ kó mọ̀ ká yàásín kọ̀ọ̀kan bẹ̀ yàásín wàlùkùránì lè akẹ́ ó sì àtorí òkè oníwà máa ń sọ ní foríbalẹ̀ òun kọ̀ọ̀kan yàásín lòun ké bẹ́ẹ̀ sì ni èèwọ̀ ní ká mọ́ ké Kùránì ní foríbalẹ̀ ànábì ní ká mọ́ ké ní foríbalẹ̀ mo rò pé ẹwọ nǹkan bẹ́ẹ̀ so àwọn àfẹ́ ìṣù ti wọn wọ́n dàbí ṣẹ̀tán ìyẹn tí wọ́n máa ń sọ àwọn èèyàn nù nítorí ìfẹ́ kí ló dé ṣẹ̀tán fi sọ àwọn èèyàn nù ó fẹ́ tí wọ́n bá òun wọ̀ náà ìfẹ́ nù ti ẹ̀ nìyẹn àwọn àfẹ́ ìṣù ìfẹ́ inú tí wọ́n ni pé àwọn náà táwọn ń fẹ́ ni pé wọ́n fẹ́ jẹ dúkìá àwọn èèyàn níjẹ ìbàjẹ́ so ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ìwò làwọn fi jẹ́ níjẹ ìbàjẹ́ ẹ jẹ́ káwọn ṣì wọ́n lọ́nà so ní àràfà báyẹ̀ rí wọn àwọn afáàyàn yóò máa dá wákà fún wọn ó máa jó àwọn èèyàn wà máa lọ náwó owó àdúrà tẹ́tí dálá mo fetí mi gbọ́ ní àràfà mo tún fi ojú mi kí ni mo tún fi rí i gúrùpù tí mo wà ń gbà ní 2013 tí mo kọ́ lọ àjì mo á sọ fún àwọn èèyàn tí wa mo ti sọ fún àwa kúrò níbẹ̀ ní ara bọ́ sẹ́yìn bó lẹ́ pé mo ráwọn èèyàn kan nù wọn tí wọ́n kúrò níbẹ̀ tí wọ́n wá darapọ̀ mọ́ wa wọ́n wá fi ẹnìkan hàn mí nínú àwọn tó ń gbowó ìhó náà bó ṣe wá rí wa ara ẹ̀ o bó ṣe rí ara ẹ̀ ò fẹ́ balẹ̀ mọ́ torí ìyẹn jẹ́ kìríjì jámíà ìsìlámíyà ìlú ó kéwú ní Islamic University of Medina ló ti jáde so ẹnìkan wá sọ fún pé ń zùrù ilẹ̀ àbẹ̀rọ̀ jùlọ wà fìrí ìjìjá àmì à mo ní abadan tó ní ó jámẹ́ Islamic University Medina ló mọ̀ ti jáde mo ní kò pọ̀ sí gbogbo ṣe wá rí wa ara ẹ̀ wá kó sí ọ̀rọ̀ ó láwọn wákàtí wọ́n ń dá mi tí ẹ̀ ń kò wá sí mi lórí ẹ ti dàlájì ẹ ní àsìkò tó yẹ kí wọ́n máa bẹ lọ́hùn tí ànábì sallallahu alaihi ní ọlọ́run ó máa fi wá ṣèyànràn ṣe fáàrí fún àwọn mọ̀lẹ́kà yubáhìdínà gbogbo ara mùsùlùmí ní àsìkò tí ànábì dìde dúró tó nawọ́ sókè tó ń bẹ ọlọ́run àwọn ń jó máa ju riyad àwọn àfààní ń powó mo ti sọ́rí ẹni tó bá gbọ́ngbà náà ká tó lọ ni mo ti gbọ́ pé kan náà àfàà níbi di àyè tó ti pe ilé ọjọ́ yẹn lọ bọ́ sí ọjọ́ Sunday níyà tí mò ń sọ NASFAT member ni ó wá pèlé pé tó bá ti di àsìkò tí wọ́n wá fún àsàlátù yẹn o àwọn wà ní àràfà o òun máa pè ṣe ti ẹni ìsìn ó dẹ́ pé mo gbọ́ nígbà tó ń pè oníkálukú yẹn kó na owó rẹ̀ sókè bí àràbá ló ń ti ń pè mo tún padà béèrè lọ́wọ́ rẹ̀ lẹ́gbà pé owó yẹn bó lẹ́ṣọ́ lóhun ti yẹn bí tí ó bó ń gbà lóhun ẹgbẹ́ ẹni tó wá jẹ́ dáárí ẹni tó ń pè pèsè sí practical ni ewé bí ẹ̀kan dédé máa ń sọ̀rọ̀ you have to see what people are doing and guide them wọ́n ti sọ gbogbo àdúrà pé báyìí láwọn ṣe fẹ́ sí mi ò ẹ̀yìn ẹ̀mọ́tẹ̀ láwọn eléyìí wọ́n kọ́ lọ sọ kùránì kankan ẹ̀mọ́tẹ̀ ni wọn o àwọn afá ìṣù làwọn eléyìí tó fẹ́ sọ àwọn èèyàn mi owó yẹn ló wà lẹ́nu wọn kò fẹ́ bí sí owó lé so wọ́n na owó ẹ sókè bẹ́yìn àràfà mo wà àdúrà ẹ ni mò ń ṣe lọ́wọ́ tru fóònù wọ́n na owó yẹn sókè nílé ó lẹ́sẹ̀ rí gbà wọ́n ti yẹn tí ó gbà so àwọn èèyàn tí ó yàn ọmọ 1000 àwọn tí ó ná 500 ẹ̀dẹ̀ mọ̀ báyìí yàn ṣe máa ń pọ̀ ní nasfat nígbà yìí ẹlòmí ó kó 10,000 jáde yóò ná sókè torí yóò máa wò pé bówó ń ṣe pọ̀ tó nàgbàríkà ó ṣe pọ̀ sí bówó ń bá ṣe pọ̀ sí nàgbàríkà ó ṣe pọ̀ tó ó ti gbà ó gbà yẹlẹ ó tún gbà sí àràfà ìrìyà àgbẹ̀ làwọn èèyàn jù lẹ́lẹ̀ afá bá wá délé tó fàájì àyàn àmọ́ wà àwọn afá súnmọ̀ pé kéwù wọn ò ṣe kí ni kò lálùbáríkà ẹ wo bó ṣe bá àràfá jẹ mọ́ àwọn tó wà ńbẹ̀ èyí tẹ́mi wá ń sọ ijó gidi ni kìí ṣe pé ijó kìí ṣe ijó o gidi àwọn míì ó gbé rẹ́kọ́ọ̀dù wa gidi wọn ó gbé wá sí ìsì dáadáa wọn ó gbé téèpù láyé téèpù ìsìn ayé kílẹ̀ ń pè mẹ́mórì wọ́n kù sí tí wọ́n máa jó gidi wọ́n ti ṣe hajj nígbà tó yẹ kí ọmọ abẹ́lẹ̀ ní àràfà àwọn afáyẹn dẹ́wà mẹ́rin máa gbowó ni mo fi pè wọ́n láàfá ìṣù torí wọ́n ń sọ àwọn èèyàn nù so fún àwọn tàwa wà nílé lẹ́nà alámẹ́yìn nínú pílátífọ́ọ̀mù pílátífọ́ọ̀mù lóòdó state mo ti rí àáfàá kan ìlú tá a wà yìí ló wà gan tó ti gbé pósítà ó ti gbé advertisement jáde tí wọ́n pàdé lórí tiktok ní ọjọ́ kẹjọ yẹn àti ọjọ́ kẹsàn-án yẹn ni monday and tuesday oníláàárọ̀ aago méje ṣaago mẹ́jọ ó ní nírọ̀lẹ́ mo ti gbàgbé aago mẹ́fà sí méje ló fi tìrọ̀lẹ́ sí one hour ó tún wá sọ for prayer call so so number ìyẹn ni pé àwọn àfáà yẹn ṣe kíni unlike pé àwọn fẹ́ ṣe ọjọ́ kíni pé ó ti gbọ́ wà síta sọ pé bídíà ni Laylatul Arafa òru àràfá tó ráwọn kan tún máa ń kóra wọn jọ ìjọ́ wo làràfá sì tuesday àwọn kan nù wọn ìrọ̀lẹ́ àmì òru monday mọ́jú Tuesday àwọn kan sọ pé òru àràfá ṣòro àràfá ni ṣòro làwọn ń lọ àràfá tilẹ̀ bá mọ́ àwọn kan wọ́n ó ṣe ní Tuesday alẹ́ mọ́jú Wednesday wọ́n àmọ́ lọ yíbi méjèèjì bídẹ́ àmì torí pé kò sí nǹkan kan tá a fẹ́ ṣe lóru ọjọ́ àràfá àárọ̀ ni à ń lọ àyè yẹn ìrọ̀lẹ́ láàkú ọmọ tàbá sì ti kó ọmọ Muzdalifa là ń lọ yìí èwo tó ló ń jẹ́ rẹ̀ wọ́n wà láwọn èèyàn lọ bẹ ní wàá sọ̀sọ̀ sọ láti ọjọ́ àràfà wọ́n lọ fẹ́ lọ ṣàdúrà àwọn obìnrin ní máa pọ̀ jù ń bẹ̀ wọ́n kò mi dání àtọṣẹ àtòróró wọ́n fẹ́ wúre sínú <laughs> èdè Yorùbá <laughs> ká bá wọn lò bá tẹ́lẹ̀ èyàn lọ́jọ́ ni èyàn wà jókòó sí ibi tẹlifíṣàn nídi Facebook ní tó bá ń sọ ẹmọ sọ tẹ̀lé kìíní kan tí tó sì yẹ kó ṣe ní pé kó kọ́ wọn ní kílà méjì sọ pé ká sọ kìí sì ṣe dandan gan ní nǹkan yẹn nínú ànábìnrin eh, eh, ètò lọ́lá jù nínú tí òun àti àwọn ànábì tó ṣáájú òun tí wọ́n sọ òun lè lé báyìí I understand ẹ̀kọ́ yẹn ló kàn yẹ ká kọ́ àwọn èèyàn báwa náà ṣe ń sọ fún ìgbé tó wá ti dijọ́ àràfá yìí lọ́kìlì ọ̀lìdé wà ká jókòó sí ilé ká mọ̀ lọ́ọ̀bì kankan tó dàrí ẹ̀ mọ̀ lọ́ọ̀bì ṣe wà láti àmọ́ pàápàá jùlọ látẹ̀yìn zoon ká jókòó sí ilé tiwa náà ká máa ṣe kíni ká máa ṣe àkáàrùn rántí ọlọ́run sáré mọ́ ṣe àdúrà tó pọ̀ títí tó rún ó fi ṣe kí tí ó fi wọ̀ ń gbogbo àwọn ọmọ wa bẹ̀rẹ̀ lórí ìyàwó wa aya wa àtàwọn tí wọ́n ń gbé ọ̀dọ̀ wa ta ní kápálẹ̀ wọn lórí kádúró sílé káwa náà máa ṣe kí ni torí pé ọjọ́ àrọ̀fá ó kárí ayé ni kì í ṣe ìlú mọ́kà nìkan ló àwa náà lo àsìkò ọlá tó wà fún ọjọ́ yẹn láti máa bẹ̀ lọ́hùn láti máa yín lọ ṣùgbọ́n kì í ṣe pa wà ní àjò kì wá yí pé kán ní eh, àwọn ìjọba ìbáyìí ẹjọ ọjọ́ àràfà ti wá ibi ìlàfẹ kójọ sí o ṣẹtún ti fẹ́ dá sọbẹ yẹn jàre àràfà kálukú láàyè rẹ̀ yóò bẹ̀ lọ bí ọ̀rọ̀ tahajud kádìdì yẹn náà fìlà lóru ẹgbẹ́ àwọn ìjọ kan wà gbogbo òru àlàmísì mọ́ jímọ̀ ṣùgbọ́n ní ṣẹ̀rẹ́ Islam òru jímọ̀ nìyẹn ànábì sì ṣe léèwọ̀ ànábì kọ̀ fún wa láti yan òru jímọ̀ láàyò pé lámàyàn tajud tàbí ká ṣe àdáyanrí òru jímọ̀ pé láti mọ̀yàn tajud àwọn ìjọ kan wà every Friday night Thursday night làwọn máa ń pè torí pé súnà gan òye wọn wọn ò mọ̀ yí pé tílẹ̀ bá ti ṣú lòjọ́ tọ́ọ̀sì àti bọ́ sí friday ànábì wa ní ẹnikẹ́ni nínú yẹn má yan ọjọ́ òru jímọ̀ láàyò pé lẹ́mọ̀ ṣe tàjúdì o tàbí lẹ́sà lẹ́sà ojoojúmọ́ ni o tó kó òru jímọ̀ sínú ẹ̀rọ every week òní ìsáìmì làwọn ọmọ ẹlọ yan tàjúdì ní ìtako àti ìyapa àṣẹ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n torí kí wọ́n já láìmọ̀ kan wọn ò mọ̀ gan-an àwòká àrú tí ma lọ́lá tànàbí ti ṣe léwọ̀ àwọn méjì wá lè gbọ́ ṣùgbọ́n kí láàjẹ wàyó wo la fẹ́ lò ẹwọ́n tẹ́ ń pè ní wàyó ìyẹn ní pé àlùmọ̀kọ́rọ̀ yìí wo la fẹ́ lò páàtì jẹun sábà lọ mú alẹ́ mi ní ìsìn kò ní pàtàkì lé so àárọ̀ ọjọ́ yẹn ẹjọ́ ẹ má lọ síbi kankan pé wọ́n fẹ́ lọ sí àsàlátù kan wípé afẹ́ lọ sí àsàlátù àràfá sí tí ń jẹ́bẹ̀ ìwọ fúnra ara rẹ nínú ilé ara rẹ pẹ̀lú wọn ni kò dúró tó lè jẹ́ díẹ̀ nínú nǹkan tí mo fẹ́ sọ pé ká mọ́ kò sínú mídíà náà mo máa ṣẹlàyé ẹ̀mọ́ ní tó bá ti di Monday ká má gbàgbé tó bá ti di monday ọ̀ tó bá ti di àárọ̀ làwọn tí mo fẹ́ kó súnmọ́ àsìkò yẹn màá sọ fún wa wà á lè take note ẹ̀ hádà wà láwùjọ ara rẹ̀ náà ọ̀fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ṣùgbọ́n mo kàn tètè kí wá nílò bíbí àwọn yẹn ká má commit ara wa sí àwọn kan online àwọn kan handsome physical gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ká mọ́tẹ̀ dáhùn àfààní ọlọ́kùnṣà ọlọ́kùnṣà ọjọ́ yẹn kì í ṣọjọ́ tó yẹn máa lọ plé rẹ́kọ́ọ̀dù ìṣọjọ́ tó yẹn máa ń plé rẹ́kọ́ọ̀dù ìṣọjọ́ tó yẹn ń jó ìṣọjọ́ tó yẹn lọ máa gbọ́ àwọn olórin olórin mùsùlùmí ayé lóyún bàbá mi bàbá mi bàbá tí mo fẹ́ kí náà ń pè àwọn obìnrin wọ̀nyẹn ẹ́ ẹ́ obi re wụri nwere eka eji awụ akụkọ iya ka igwe wụri bụrụ uyeọee aị ee a wadịa aadi ụ n ae وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته